good afternoon. Uh, Koiki Media bringing the world closer to your doorstep. Uh, ọ̀sán yìí ìlú Ifẹ̀ ni a wà báyìí fún eh, festival níwájú ilé uh, Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ibẹ̀ náà la wà yìí lókùnkùn uh, dùn fún uh, Odùduwà Republic campaign pẹ̀lú ti rí àwọn èèyàn wa tí gbogbo wọn wọ aṣọ ìgbìmọ̀ náà wà níbàyìí.

ìdí tí a fi wá sí ibi ìbànú nìyí. rally gẹ́gẹ́ bíi pé a ti tó láti dádúró ìwọ́de ìbínú tí kò ní jàgídíjàgan nínú láti ṣe rally wípé a ti tó láti dádúró gẹ́gẹ́ bíi orílẹ̀-èdè. èyí tí a kàwé nínú orílẹ̀ ètò ẹ ká jáde. lẹ́ẹ̀kan sí ìlú Ifẹ̀ ni àwọn báyìí Koikimi dá bẹ́ńgẹ́ bí wọ́n. bíbí àti tó láti dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Well, to be a nation as a Yoruba nation, Oduduwa nation must be stand. Let's join our youth to work out as a rally October 1st kan ṣoṣo we have to stand as a nation. Odùduwà Republic. 吧。

òjò láwọ́ ruru tẹ̀lé wọn kò ní sí ẹ̀dá kan tó lè fi igi na ọmọ ejò kan pa. kí àwọn alálẹ̀ interview. Orílẹ̀-èdè Yorùbá ti tó láti dá dúró gẹ́gẹ́ bí àbẹ́ẹ̀dún tó wà nínú òfin láti ọdún 1914 nígbà tí a kóra wa jọ pọ̀ sí àmàsí amalgamation òfin yẹn ti dé láti ọdún 2014 èyí ló fún ìgbé ìgbésẹ̀ sí àwọn Yorùbá wọ́n wọ́n gbé tó láti dádúró. àwọn sọ èyí fún ẹ̀yin ọ̀dọ́ wa àti ẹ̀yin ọmọ Yorùbá tàtà tòótọ́ káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. lẹ́ẹ̀kan sí i oríṣiríṣi àbúrò gẹ́gẹ́ wọ́n lọ́sà ti your doorstep. jáde ká ṣe rẹ́dì wọ́ lọ́wọ́ pé àyè tí a ṣe. ẹjọ́ àwọn èèyàn wá lágbàáyé ìgbé orílẹ̀-èdè yìí nìkan ni a ti rálì yìí gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé ni wọ́n fẹ́ jáde láti ṣe ìwọ́de yìí pé a ti tó láti dá dúró. àwọn ọmọ wa kàwé wọn ò ríṣẹ́ àwọn tó tún kọ́ sọ́wọ́ ò ríṣẹ́ ṣe ẹ ká sọ the world closer to your doorstep orúkọ tèmi ni Yusuf láti iléeṣẹ́ Koiki Media ní United Kingdom ah, mo fẹ́ kẹ́ kí a mọ̀ dí tí a fi wá sí bíbá yìí kẹ́ sórúkọ yín fún wa àti ìdí tá a fi wá sí bíbá yìí ní òní. pé ìdí ìyá tó o tó gẹ. ẹ káàsán gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lágbàáyé orúkọ ti tèmi ìyánífá afẹ́ tèmi ẹ ti mọ̀ a wá síbí báyìí ọdún ọlọ́jọ́ sí ilé Ifẹ̀ ní abẹ́ àkóso Koiki Media láti wá jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé àwa dé nira kúrò lọ́wọ́ àwọn amúnisìn àwọn tí wọ́n ti fìyà jẹ ìran bàbá wa wọ́n ti fìyà jẹ àwọn òbí wa wọ́n fìyà ń jẹ àwa náà lọ́wọ́lọ́wọ́ láti dáàbò bo àwọn ìran tó ń bọ̀ àti àwọn ìran tó wà láyé nísinsìnyí a wá ṣe a wá sọ fún yín a wá ta yín lólobó láti jẹ láti sọ fún yín wípé October first a máa ṣe rally àgbáyé láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé a ti rẹ́gísítà under UNPO number forty five under UNPO The United Nations lábẹ́ òfin UNPO we are number forty five láti jẹ́ orílẹ̀-èdè tí yóò máa dá dúró fún ara rẹ̀ ẹ ṣeun. Bẹ́ẹ̀ ló dé máa rí ẹ káàsán máa orúkọ tèmi ni Yusuf láti iléeṣẹ́ Koiki Media ní ìlú òyìnbó lọ́hùn lórí ọ̀rọ̀ Odùduwà Republic tí a bá wá síbí báyìí pẹ̀lú campaign eh, sensitization tí a wá sí ọlọ́jọ́ festival fún mo fẹ́ mọ. Thank you.